ọba ṣẹ̀dá ayọ̀ ọba ṣẹ̀dá ọ̀run ọlọ́run aláwọ̀ àdídá fún ọ̀rọ̀ lẹ́yìn ìwà ìdájọ́ pé owó dá ẹ̀ fún àwọn ará bí àgbà wọn kò ní pé yorùbá nílé ìsọ̀rọ̀ ẹ máa pé yorùbá ní ìlú ti ìfọ́tọ̀ àwọn bàbá wa ní ọ̀dẹ̀ òyìnbó sọ̀rọ̀ ògbó ìbò lọ́sàn-án nìyí. ìyá fún ara lẹ́yìn ìwà ìrìnàjò lé òwe ká ẹ̀ fún ara àbí àgbà. Ìbọn nàkọ́ àwọn ẹran ṣé ọ̀pọ̀ wọ́jà ìbọn nà tí mo tọ̀ kí n tó lélẹ̀ yìí. Ìbá bàbá yìí bá yèyé. Ìbá ọkùnrin ìbò obìnrin ìbá ọmọdé ìbàgbàlagbà ìbákin nítorí kòkòrò tó sùn ní ìbákin. ọnọkere ụwa onye ihe ise ọnụke obiga n'iju igwere oge akụkọ adịghị mgbanwe wà á gbé bí àgbà kan àdàbà tó fà mọ owó sóńtè yọ òun yọ títí òwú dọ́kẹ́mi òṣìkọ́ tẹ́lẹ̀ pẹ́ láyé tó àyànà mo láàmì náà sàrẹ́lẹ̀ yẹ wọn tó tóbi pọ̀ lọ. ẹ àbí àrẹ̀mú ní kú pọ̀ lọ́pọ̀ èmi náà ṣé kí n sọ ìkànnì ọba sàbí àrẹ̀mú bàbá bàbá ìyàtọ̀ mi ó dé ìkànnì ọba ẹgbẹ́ ìkọ́ bàbá fò áyì. ìkálà rẹ̀ mọ́ òògùn kẹ́rù alájẹ́ bàbá bàbá mi àrẹ̀mọ́ ọ̀làkàjà àṣẹ̀kì àbàdà bàdà ìbọ̀ òògùn kẹ́rù olùfẹ́ta kábíyèsí fà àrẹ̀mọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ lóbìnrin ló ń tẹ̀lẹ̀ ọmọ ọma tolu n'afọ ẹka ọma abẹ ka n'afọ mi yẹ ẹyọ ọma fi ìlú mi yẹ ẹyọ alẹnuka náà ni òwúrọ̀ yẹ kalẹ mi ní sáwọ òwe ọma yà ti dé wúwa alẹnuka náà ni àbúrò tó wọ ìkànnà rẹ gbẹsọ náà ba ba ba bàbà bàbà bàbà bàbà alẹnu ọkọ ba zẹ ìfàtà mi alẹgbẹsọ náà gómìnà ẹkọsùn bàbà bàbà bàbà bàbà bàbà bàbà bàbà bàbà báńgà rẹ̀ mú tí ó lọ òbí jẹ́ kúkú wá ní lọ́wọ́ ìkànnì ìgbà tó dé ìgbà rẹ̀ mú bàbá rẹ̀ sọ. Àwọn ọ̀sẹ̀ ló ń sọ ọ̀rọ̀ ìṣe báńkì kọ́ ọ̀pọ̀ ayẹyẹ àrẹ̀mọ́ olóògùn tèrè agbára olóògùn ó sàárẹ̀ ọ̀sẹ̀ lọ́sẹ̀ tó tèrè sọ́kò olóògùn tèrè olóògùn àrẹ̀mọ́ tó ní ìyàwó lẹ́yìn